ilé ọkọ kẹta ló ń wo tí à ń lè e jáde ìṣẹ̀lẹ̀ ta lẹ́ẹ̀tò ní ọlágbára díẹ̀ arábìnrin tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ gbajúgbajà arábìnrin ni ó bímọ ṣùgbọ́n ní gbogbo ọmọ tó bí wọn ò jù mẹ́ta lọ ọmọbìnrin kan ṣoṣo ló bí àwọn yòókù ọkùnrin ni á tí ó fẹ́ yàwó ti fẹ́ yàwó kálukú ti wà láàyè rẹ̀ ṣé ìwá rí ọmọ obìnrin tí arábìnrin bí ọlọ́ọ̀lẹ́wì ọ̀kàwé débi wípé àtìyá àti bàbá àtàwọn tó jẹ́ gbàrábẹ̀rẹ̀ wọ́n ràn jáde yunifásitì ó lọ rèé ṣe ẹni tí wọ́n ń pè ní ètò ọrọ̀ ajé marketing ló sì ní yunifásitì màmá ìyá wa lò méjì àdúrà ni o a gbogbo gbàtọ́mọ mi ọba fẹ́ a má jù ú síyàn o àwọn ẹ̀gbọ́n rí ò síyàn má jọ ọmọ mi obìnrin náà ò síyàn jọ́rọ̀ kan rẹ̀ fẹ́ o bí ìyá ìṣe ṣàdúrà nù. Ah, kábíyèsí ẹ̀lẹ́dùnmarè nínú ibi tí arábìnrin ti lọ ṣiṣẹ́ pé èèyàn tiẹ̀ kọ́kọ́ parí iléèwé ó lọ ṣiṣẹ́ ó sálábà pàdé arákùnrin kan. ẹ̀lẹ́lẹ́lùbọ̀ wọ́n ti pàdé ìlú ìbàdàn wọ́n ti gbẹ́ pàdé ṣùgbọ́n arákùnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ èkó ni wọ́n pàdé ńbàdàn wọ́n ríra wọn wọ́n fẹ́ra wọn níṣẹ́ lọ́kà nígbà tí wọ́n fẹ́ra wọn tán kábíyèsí elétùmarè wọ́n bẹ̀rẹ̀ gbèsè ayé wọn báwo ni wọ́n ṣe ṣe wọ́n bẹ̀rẹ̀ sí bàgbé ayé wọn lọ nígbà tí wọ́n ń bà lọ ìyá ìtì ẹ̀kọ́kọ́ yarí pé dákun ọkọ mi lágbájá ọmọ mi tọ́ ọ fẹ́ yìí ó sì wá gbalé ìbàdàn kẹjọ àwọn onímọ̀mí à ẹ ṣe mọ̀ pé kò ní iṣẹ́ mi wà ẹ jẹ́ máa gbé pẹ́ máa wọlé àmàmà wá wò yín ọkọ ń sọ fún ìyá ìyàwó ẹ̀ báwọn wọ́n bí àkọ́bí ìyá ìyàwó ọ̀ráyè yọjú bẹ̀ lẹ́yìn pọ́lọ́ kí hàn àkọ́jí ẹ̀ráyè yọjú bẹ̀ wọ́n bẹ̀ kejì ọ̀ráyè yọjú ṣùgbọ́n ó kéré jù lóṣooṣù ọkọ yìí yóò gbéyàwó rẹ̀ sẹ́yìn wọ́n wàá kíyà mọ́mí àwa kíyìn ni wọ́n lè lọ́jọ́ méjì wọ́n lè lọ́jọ́ mẹ́ta torí pé ilé ìfowópamọ́ lọ́kọ̀ arábìnrin ló gbé ń ṣiṣẹ́ wọ́n máa wá kíyà ìyá ìyàwó rẹ̀ wọ́n á bá wọn ṣeré wọ́n á rà gbá wọ́n á rà wo ṣùgbọ́n mọ́tò tí a máa gbé wá náà wọ́n ń gbé wá kábíyèsí Ẹlẹ́dùmarè pé wọ́n ṣe lọ́ọ́ máa kéyà àyàwó inú ìyá àyàwó yìí máa dùn ṣùgbọ́n láàrin bí oṣù mẹ́ta mẹ́rin wọn ò ráyè yọjú sí ìyá àyàwó ọkàn yá ìtì káókè ẹ̀ ló lágbájá èmi ló dé òun ọ̀mọ̀ rí ọ tí ò sí mọ́mi kò sí nǹkan kan kò sí nǹkan kan baálé rẹ̀ ń kọ́ ọ ah, wà lálàáfíà ó lọ bí iṣẹ́ ọ̀dà ni mo ní tí baálé ẹ bá dé pè mí o ngbà ah, baálé dé ah, ó pè hello mami ẹ ra mà ẹ kújọ́ mi ọ wà lálàáfíà èmi ló dé òun ò rí yín ó ti lọ bí oṣù ẹ má dáhùn jèrè kò lè sọ fún yín ni ó ti èmi ní jẹ́ ó ti wà ní condition à ah, ọlọ́run ṣeun wẹ́rẹ́ lágbọ́ ó ní bọ̀ mọ́mì ṣe ń pé gbogbo àwọn àkọ́bí àtẹ̀kejì tàbí àríyìn kẹ́ yọjú eléyìí ọlọ́run bá mi ṣàyàwó mi láyọ̀ o ẹ gbúdọ̀ wá o tẹ́ ẹ bá wá ìjà ni o ọ̀dà ah. kò burú ọlọ́run fún alẹ́ mi wọ́n wà wọ́n wà wọ́n sọ bá ń bí eré bí àwàdà <laughs> kábíyèsí elédùnmarè ẹ gbọ́ sí ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ nù ká sọ pé kíyà ìyàwó ẹ̀ ní ọwọ́ àmọ́lé ẹ̀ ni. àbí ẹsẹ̀ ń bẹ nù kí a sọ pé ọkọ ọmọ ọ fẹ́ràn ìyá ìyàwó ẹ̀. Ah! kábíyèsí Elédùmarè lálàálù àkótópó alárèéjú àpá lọ́jọ́ tí ìyá ìyàwó tọ́lọ ọmọ ọ̀dọ́ ọmọ rẹ̀ nílùú Èkó màmá yìí ti gbà pé ọ̀dà kò burú ọlọ́run ọba ń sọ láyọ̀ tèmi náà nílùú Èkó àṣé màmá ọmọ bí tọkọ ọmọ rẹ kù sí àṣé ọmọ tí wọ́n ń pè ní owó tí tọkọ ọmọ àtọmọ ń gbé wálé ni màmá rò pé bọ́kọ ọmọ òun bó sì mọ̀ rèé pàtó ah! tó rí oṣù méjì àbọ̀ ah, arábìnrin yìí sọ̀ láyọ̀ o gbà tí ó bímọ ẹ̀ńtà àkọ́kọ́ rí ni pé ọkọ ọmọ kì í fóònù mọ́lẹ̀ ìyá ìyàwó ẹ̀ lọ́kọ́kọ́ pé ẹ̀ ló mọ́ mi ah congratulation akú eríire ìyàwó mi ti bímọ inú màmá dùn ọlọ́run ó ṣe o ọmọ mi bímọ ah, ọ̀dà ọlọ́run ò ṣe o ah, inú màmá dọ̀ ńgbà ọkọ̀ mọ́ dáhùn mọ́mì gbàwó lẹ fẹ́ wá báyìí ó ní à tí wọ́n bá ti fi yín dẹ̀ ní ibi tẹ́ ẹ wà ẹ jẹ́ mà wọ́n kàn yín là lẹ́yìn ọjọ́ kẹta tó bímọ wọ́n fi wọ́n lẹ̀ ní ibi tí wọ́n wà o tí wọ́n bímọ sí àti wọ́n fi wọ́n lẹ̀ wọ́n pè yá àyàwó ìyá tó bá ti dọ̀la òun bọ̀ ìyá dìgbà ọ̀dàgbọ̀n ẹ̀tìmọ̀ntàn tẹ̀yìn màmá wa máa rà tíyàwó ọmọ yín bá bímọ mo pẹ màmá dì lérí ó dìlú èkó <laughs> ah! kábíyèsí elédùmarè ọlásòdòbì kan ẹgbàá màmá dẹ̀lú èkó tó agbègbè tọkọ ọmọ rẹ ń gbé tọmọ rẹ̀ ń gbé ìyá ẹ̀ sì ká ó sì káwọ́ lérí pé àjẹrè kábíyèsí elédùmarè ẹ má jẹ́ ń tàn yẹn. àkàìmọye mọ́tò tí a dé mọ́lẹ̀ dé mọ́lẹ̀ ní àyà ní àà ìyá yìí mú mára tì ńgbà tí ìyá wọlé tí a dáná tí a ṣe gbogbo ẹ̀ tọkọ náà dé láti ọ́fíìsì tó kíyà mọ́mì ṣé dandan lè dé nǹkan kan ẹ wò ó láàrin ijọ́ mẹ́ta tí màmá ti dé ìlú èkó oúnjẹ tí màmá dìlé rí pé òun bá ń gbé dání màmá ò lè sí i torí tí màmá ń jẹ kọjá òye rẹ̀ á ti ṣèyí sí inú ìyá ìdóhùn jọkìnní jọkejì níbo di jọkẹta ìyá bá pe ọmọ rẹ pé lágbájá wá ṣé ẹgbà bíi ni ó nínú mọ́mì ọkọ òun ló kọ ìyàwó mélòó lọkọ rẹ ni ó nírọ ó nìkan ní ọkọ òun fẹ́ àwọn òpin méjì lọ́wọ́ ẹ ọkọ ẹ lọ́lọ́run sọ lábàáyé fún ọ̀dà kò burú mo ti gbọ́ mo ti gbọ́ wọ́n sì kó mọ lálàálù àkótópò pàtó pé ọ̀sẹ̀ kan àtọjọ́ mẹ́ta ìyá lòun lọ Ìbàdàn èyí tó ń ṣe lókùú tó torí iṣẹ́ tòun náà ìyá gbéra ó dèlú ìbàdàn nígbà tó dèlú ìbàdàn kí ló ṣẹlẹ̀ màmá dèlú ìbàdàn màmá ò lè mú mára mọ́ pé àṣẹlẹ̀ ọ̀la lọ́mọ òun bọ́ sí òun sáré pé kò jẹ́bi ọ́pá òun oṣooṣù wọn wá wọn ó gbóúnjẹ wọn wọn ó fóun lówó ah! ibi ọ̀gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ọmọ òun o ibi ọ̀gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ọmọ òun o màmá kẹ́gbàjarè ọ̀tọ̀ rẹ̀ rẹ̀ kan lọ ó kóró fún ọ̀rẹ́ ọ̀rẹ́ tọtọ lọ yìí ọ̀rẹ́ ọmọ màmá tọ́jọ́ rẹ̀ yìí àtìyàtọ̀ lọ rojọ́ ọmọ rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ yìí ọ̀rẹ́ là méjèèjì ilé ọkọ kẹta ló ń wo tí a ń lè e jáde ìyá bá sọ pé ọkọ ọmọ òun òun ọmọ tó a dákun jọ o bó lọkọ bó ni mi lọ́mọ òun òun ọ̀fẹ́ kó lórogún ọmọ lórogún ìyá bá kó a kábíyèsí ẹ wò bí ọ̀sẹ̀ wípé ká gbọ́ lẹ́nu lẹ́nu ẹni tọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí mo ṣe gbìyànjú lọ́pọ̀lọpọ̀ mo wá ìyá tọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sí mo wá wọn rí ngbà mo fojú kan màmá yìí àwọn náà ń bẹ́ẹ̀ lé agodo lọ́dọ̀ mi ní ìsìn torípọ́rọ̀ wọn padà gbọ́ o ṣùgbọ́n bó lọ̀rọ̀ wọn ṣe gbọ́ ọ̀nà wo ni wọ́n gbà ẹ máa gbọ́ o lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ ṣègbìyànjú pé ẹ̀hìn kọ́mọ rẹ̀ ọmọ bá kú òǹbẹ̀ fọkànbalẹ̀ ó mú ọ̀rẹ́ rẹ̀ lọ sọ́dọ̀ ẹnìkan ńgbà wọ́n débẹ̀ èyí tí wọ́n ṣe fún un ọ sọ fún ìyá ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n ní wọ́n ló gbé lọ o tó bá ti wá gbé débẹ̀ ọmọ rẹ̀ ní ọmọ bí ó ṣe lò ọ sọ báyìí ọ sọ báyìí ọ sọ báyìí ó gbé lọ lóòótọ́ kí ló gbé lọ sí tọmọ bẹ̀rẹ̀ sí ìlú iṣẹ́ ọkọ bẹ̀rẹ̀ sí í já wálẹ̀ o gbogbo àwọn tó ọ̀rẹ́ tí ó jẹ́ connection tọkọ ń jẹ níbi iṣẹ́ àti àǹkàtì ẹ̀jẹ̀ wà nínú èbò tí ẹjọ́ rí ọkọ tí ń kọ́ mọ́tò fún pípọ́ máa tà tọkọ fi lówó gbogbo wọn já o wọn ò rí tọkọ rò mọ́ wọn mú mára wọn mú mára ẹ má jẹ́ ntàn yẹn ń bọ̀ yá ọkọ àtìyàwó tí ẹ jà tẹ́lẹ̀ èdè àìyedè bẹ̀rẹ̀ sí wọlé nǹkan di pé ó pòlúkú mùsùn kí ló ṣẹlẹ̀ kí ló dé ọmọ ìmúmára tí ó pe màmá rẹ̀ lọ́jọ́ kan máa mi à ẹ sì pera yín lábẹ́ àmọ́ ṣé bàá ṣe máa wáwò ìtẹ́lẹ̀ làwọn mọ́ ṣé mọ̀ pé nǹkan ti ń sòwò àtọkọ òun ni ilé òun ti ń dàrú iṣẹ́ ọkọ òun ọ̀lọ́ déédéé mọ́ ìyá bá bú ẹ pẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ ìyá ìbá bẹ̀rẹ̀ gbèsè ìyá ìta àbúrò rẹ̀ kan lọ tí wọ́n bìlẹ̀ ọkọ òròfà àbúrò rẹ̀ àbúrò rẹ̀ lóní mọ̀ àǹtí ẹ̀ mọ́ kàbalẹ̀ wọ́n mú idọ́dọ̀ bàbá kan mọ́ ń bọ̀ kí n tó lọ bẹ̀ ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu màmá tọrọ ìṣẹ̀lẹ̀ sí gan tí mo ṣàwárí wọn tí mo gbẹ̀ wá sórí òtò màmá ẹ káàlẹ́ o. ẹ káàlẹ́ o atọ́kùn ọ̀rọ̀ tí yín ò ní dàrú o. <laughs> ẹ ṣé màmá mo rò pé gbogbo ń tà ń sọ látàárọ̀ ẹ gbọ́. gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. èmi ló dé kí lọkọ ọmọ yín ṣe fún yín tẹ́ ẹ tó fi wá wàhálà fún ọkọ ọmọ mi ò kúkú èmi lẹ́nu mi ta lúùsì tí mò ń lọ rojọ́ fámílì mi ọjọ́ àmọ́ mi fún ọ̀rẹ́ mi ọkọ ọmọ mi ò sẹ̀mí o. bó o ló ṣe ṣẹlẹ̀ kí lẹ sọ fọ́ọ̀rẹ́ yín tó fi wá dì báyìí. ẹ ṣeun ẹ ṣeun nígbà mo nígbà wọn kúkú bímọ wọn bá ní kí n wá sí ìlú èkó tí wọn ń gbé mo bá débẹ̀ mo bá rọ́kọ̀ bọ̀gìnì. mo gbogbo ẹ̀rín dínrín dín mo bá ní kí n ṣe ájò o wípé kí ọkọ ọmọ mi mọ̀ fi lè bá a fẹ́ ẹlòmíì o nígbà mo wá padà dé Ìbàdàn mo wá lọ bá ọ̀rẹ́ mi àjọmọ́ jáde ni àjọmọ́ lòde ọ̀rẹ́ mi nígbà mo dọ̀ mi nígbà mo dọ̀ mi lọ́dọ̀ ọmọ rẹ o ọmọ mi ọmọ rẹ náà ni nǹkan báyìí nǹkan báyìí ni mo bá ń bẹ̀ o ó sì sọ fún mi pé òun ó mú mi lọ bì kan pé àjọ jáde mo rò bóyá ó fẹ́ ràn mí lọ́wọ́ ni ìmọ̀ pé ó fẹ́ dákú sòrò. ṣùgbọ́n màmá nígbà tí ó ṣẹlẹ̀ báwọn ọ̀nà wo lẹ wá tọ̀ tẹ́ fi rọ́nà àbáyọ débi pé torí mo ní kẹ́ẹ̀kọ́ àmọ́ yín méjèèjì lọ ìlú wo lẹ́ni ẹ̀ wà ná. àwọn ti lọ lu èyìnbó yìnbá fún wọn wá lálẹ́ yìí ṣùgbọ́n kínní wọn tán máa gbà wọn wọn ni wọn ti gbà wọn ti lọ lu èyìnbó kódà àwọn gan ń ṣàdúrà báyìí ni. ẹyin ta wà lẹ lọ́lọ́ ń lò tó fi di pé wọ́n rọ́nà àbáyọ. Ah, yóò dáa fún yín bàbá kan ni wọ́n wà nìbàdàn nígbà tí ọmọ mi pè mí tó ní gbogbo nǹkan ti dàrú tí n ò tiẹ̀ mọ̀nà tí wọ́n tọ̀ mọ́mọ́ wá lọ́ọ̀dọ̀ àbúrò mi àbúrò mi lọ́wọ́ á ní kí n fọkàn balẹ̀ òun ló mú mi lọ́ọ̀dọ̀ bàbá òun bá a sì ṣe débẹ̀ báyìí tí mo sọ gbogbo nǹkan bàbá ń yẹ nǹkan wò ah, ọlọ́run gbà fún bàbá ń pọ̀ ah, bàbá ló bá ń ṣe nǹkan lẹ́yìn ìgbà tán bá wa síbẹ̀ táwọn ọmọ mi lò ọlọ́run sì bá wa ṣàkóso. ọlọ́run gbàkóso. ọlọ́run nípasẹ̀ bàbá yìí náà náà má fi dèrò ìlú èyìnbó. ipasẹ̀ wọn ni wọ́n fi dèrò ìlú torí ngbà tí mo gbé nǹkan débẹ̀ ọmọ mi ò tún tẹ̀ ti fẹ́ lò pé ṣé mọ́ mi ṣé ni mo ní rárá o bó ṣe báyìí bó pè mí nù pé mọ́ mi lẹ́yìn ìgbà náà ní àgbà ìwé tá a máa gbà wọn wọ́n ti lọ ìlú èyìnbó wọn ti káàmọ́ wọn gan lọ ṣe é rí ẹ rí i <laughs> pé mi ìhẹ́ra tí ọ̀lọ́mọ ná bó sì rí lẹ́gbọ́n òun o bí ó ṣe mọ̀ lórí ètò tálẹ̀ tòní rèé ẹ wọ̀ ọ́ dà ọ́ dàárọ̀ òun ayọ̀ lásùn o.